ni wàá ṣe lọ. sáàbọ̀ sáàbọ̀ sáàbọ̀. ibi bá ni mo rò. sáàbọ̀. ẹnì kan ló ṣá máa gbé ká máa mojú ah, ah, ẹ̀dùn ṣé wọ́n ni. èkì ni sẹ́yìn lè pe Sàámú ni kí ni mo ṣe fún yín dẹ́rẹ̀ pariwo bẹ́ẹ̀ pariwo ẹ fẹ́ pèrè parí. ta ló ń pe Sàámú wọ́n ní sẹ́wọ̀n ló gbé ọ̀kadà sọ́dún yóò lọ kó mi. ọ̀kadà wèrè wo sójú ọ̀nà bo ah. èmi arọ́ ọ̀kadà ọlọ́run má jẹ́ rí bíi èmi àkọ́kọ́ ra nǹkan ọ̀rìnṣẹ̀ láyé ibi tí màá máa ra tírélà ni màá rà èmi àwọn máa bọ́ ọ̀kadà wèrè kan káàkiri ní kíni. mo ní sẹ́wọ́n kọ́ lọ gbọ́kadà sójú ọ̀nà ko. bàbá mo ní mi gbọ́kadà sójú ọ̀nà ṣé ilẹ̀ ń pe Sàámú. ẹ Sàámú kọ́ Sàámú ẹni. Sàámú Sàámú mo ń jẹ́ Sàámú ni mo ń jẹ́ Sàámú ni mo ní ta ló pè mí. má bọ̀ má bọ̀ Sàámú ta ló pè mí sẹ́wọ̀n má bọ̀ kí ló dé máa rogo báyìí ta ló jẹ́ kí n jáde láàárọ̀ yìí kí ló ní mo jáde irú táìmù ìtòrí ọlọ́run sáàmù yáàrẹ̀ tani ta ló pọ̀ lóko mi sáàmù kí ló pẹ́ mi fún bábọ̀ sáàmù àmàdà ah, bábọ̀ ta ló sáàmù yéèyé sáàmù ta ló pẹ́ sáàmù tani ta ló pẹ́ mi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 Bella Grande, ta ló pè mí inú Bellegrand ẹni pè mí pè mí wọnú Bellegrand ẹ ti gbẹ́ kòtò mi lé àbí ẹ gbé sàré tèmi lé ẹgbẹ́ mi wá wọ̀ rí àbí ọlọ́wọ́ ò ní jẹ́ ọlọ́wọ́ ò ní jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá pè mí wọnú bíi lọ́dẹ̀ gbogbo ẹni tó bá pè mí tó bá kẹ́ mi wọnú sàré yìí òun ló máa kú kó tó máa kú kú ó máa kú kò ní dá fún gbogbo òkú tó bá wà mí tó pè mí gbogbo ẹni tó bá wà nínú bíi tó wà pọ̀ fẹ́ pè mí fẹ́ kẹ́ wọnú kòtò kò ní yẹ yín yéé ta ló pè Sàámú. mo dáhùn tó lọ lọ èmi kémi wá wọnú bẹ̀rẹ̀ gland. Sàámú Sàámú o ti bọ̀ Sàámú. ó lé mi ò jẹ Sàámú mọ́ mi ò jẹ Sàámú mọ́ torí mi mẹ́tò pè Sàámú nínú ọ̀parun ta ló pè Sàámú nínú ọ̀parun ta ló pè mí ó dàbí o jẹ Sàámú mọ́ mo ti jẹ́jọ orúkọ mi o ẹ má pè mí pa o mo ti jẹ́jọ orúkọ mi. Sàámú sámọ̀. yéè mo máa dàrú ọlọ́run máa jẹ kó pè mí pa torí ọlọ́run ṣé ní ọdún àdìbá. àá máa dàrú ọlọ́run jẹ kó pè mí pa jà. ọlọ́run máa jẹ kó pè mí pa torí ọlọ́run. yálà pé sàmú alọ́pẹ́ mi.